ọ̀rẹ́ you no finish that gist though. which one you know say we don't talk plenty. Uh-uh. mata ẹ she wedding to dá boy. ah ah ó láì kéèké gan o bó ah, ṣe wẹ̀ ní o ṣe wẹ̀ ní o sọ̀rọ̀ lọ́rọ̀ bó ti láì kéèké jù. o ah, sọ̀rọ̀ tó bá máa sọ̀rọ̀ kó sọ̀rọ̀. tó bá di eh, wedding fìyín kọ̀la Abacha ti ń ṣe gbogbo preparation láti ń ṣe gbà láti ń plan láti ń ṣe everything ilé kan bá pè pé ó dà o káwọn ríra káwọn ṣe send port o pé káwọn tiẹ̀ jọ wà ojú tó ti mọra yóò kò lè rí òun mọra mọ́ o èèyàn bá lọ sí hòtẹ́ẹ̀lì wọ́n gba room wọ́n jẹun wọ́n ṣe fàájì oríṣiríṣi mi ì sí ń bẹ̀rù bọ̀ ẹni tó fún mi ọ̀rọ̀ yẹn confirm ẹ̀ gan. ta ló ń lékan. Ah, ta ló ń jẹ́ lékan ah, ah, ex boyfriend ẹ̀ náà. ẹ eh, wọ́n wà kókó káwọn ọjọ́ ríra o wọ́n ṣe lọ sí hòtẹ́ẹ̀lì ni wọ́n gba room wọ́n ṣàṣe everything ọba ṣàjọ wà ẹ wá mọ nǹkan tí bọ̀bọ̀ ìwà ṣe fún tó dùn mí. kí ló ṣe. ẹ lè bí i pé bọ̀bọ̀ yìí ó fi kámẹ́rà sínú yàrá. mo tó wá tí wàá ṣe tó wá fẹ́ fi ba tọmọ yẹn jẹ́ báyìí ni pé kámẹ́rà tó fi sínú yàrá yẹn òun ò bọ́ra sínú wọn fi irin kọlù bọ́ra sí wòwò tó fi bá tọmọ yẹn jẹ́ láyé yìí ah! ọmọ yẹn bọ́ra sí wòwò ẹ béèrè pé kí ah! àwọn tí mò ń jí sí wọn jíjà mi. àwọn ọ̀pọ̀ ọ̀sán tó ṣẹlẹ̀. kó tó wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn ni wípé ó bá dijọ́ wedding ẹ dẹ̀ mọ̀ pé ọkọ ló gbọ́dọ̀ kọ́kọ́ dé church kíyàwó tó kọ́ tó mú ìyàwó wọlé ìyàwó bá ti dé one hour two hours three hours four hours lọ́kọ̀ ò bá dé ẹ̀rí pé wàhálà ti ṣẹlẹ̀ ah, ah. Ah! wàhálà bá ṣẹlẹ̀ o bá ṣàdí five hours tí wọ́n five hours pé wọ́n bá wò pé kọ́ ọmọ èèyàn mi mo kọ́ lọ sí ọ̀dọ̀ ọkọ. ìgbà tó máa wá dé ilé ọkọ báyìí tẹ bá mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe lọ́kọ́ ń ṣe fàájì fún ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ báyìí wọ́n bá béèrè pé kí ló ṣẹlẹ̀ o ó yẹ kẹ́ ti mọ ibi tí mò ń lọ. sọ̀rọ̀jọ́ àṣẹ lẹ́kàn ti sẹ́ndì kínní yẹn sí ọkọ ìyàwó bó ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn can you imagine. Ah! Ah! bí wẹ́ẹ̀dì ṣe dàrú nìyẹn o bá ṣe ṣe wẹ́ẹ̀dì fi yìn mọ́. irọ́ ni. kí lè tọkùnrin ṣe burú báyìí náà eh? ah, kí ló sì le tó bẹ́ẹ̀ yẹn tó ti wá ṣàdúró nǹkan bẹ́ẹ̀ yẹn fún níjó wedding ẹ̀. àmọ́ mm. pọkùnrin burú gbogbo wa la mọ̀ yẹn àbọ̀ kí lòun náà wá dé bẹ́ẹ̀ kí ló ń wá kiri ẹni tó fẹ́ ṣe kí lè lọ ṣe ń bẹ̀ kí lè lọ ṣe ń bẹ̀. kẹ́kẹ́ yìí sí fún ọkọ̀ tó lè ṣe. lẹ́ni tó bẹ̀rẹ̀ wọ́n ní lọ́la ah, ọmọ ọlọ́mọ onígbòmù sáré ṣe kí lè wọ́n bẹ̀rẹ̀. ẹ ó ti tó ẹjọ́ tó ah, ìyàwó má bẹ̀rẹ̀ níjà rẹ̀ wọ́n ló ń ṣe wedding yẹn kò yẹ ká yọ̀ máa bá yẹn. now goodbye to gbogbo wọn kọ́nà wọn kọ́nà wọn kọ́nà gbogbo yé mu ọmọ kọ́nà yé mu ọmọ kọ́nà ayé òjò mọ́. ṣé mi bá ẹ ṣe wọ́n kọ́nà tẹ́lẹ̀ ni mo wà lára ṣe wọ́n kọ́nà. ẹ ẹ wà ó kì ìwọ náà máa bọ̀. ìnàkúnṣẹ́ nítorí ẹ̀yìn títí láyé. my friend's wedding. Hmm. Mm. <laughs> I will post it on my Instagram. Mo fẹ́ kó more likes. Oh, too beautiful. Ah, ah, ah, kí ló shen now. What's your deal? Oh on a normal day. Ẹni mo mọ̀ kó máa rẹ́ni like tó invite àwọn ọmọ gbọ́ mo brach tó bá ṣàtìlẹ́yìn ọ̀ṣẹ́ rẹ̀ wáyà àwọn arẹ́rìn mi. ṣé o máa yí ọ̀tá tí o ní sùúrù. Ah, ah, ooru ti mú mi èjẹ́ kí sì fẹ́ sí mi. ó yá má bínú ní sùúrù. ìyàwó ìyàwó ìyàwó ah, kí ló ṣe é mm. mo mm. ti ráyè. ṣé mo kọ́ ni normal day ẹ̀rín eh, náà mi ò lè má bẹ́ẹ̀ dé owó kínní. má dáhùn one few special kan léèní. léèní lásán ni. kò lè jẹ́ mi jẹ́ kọ́rin. ṣebí wo ni mo bá sọ̀rọ̀ I am talking to you. Shush. How many times have I warned you not to mention her name in this house again? She's not the problem we have in this marriage. You are. You will go the problem that me in this relationship. Adam, tó bá faithful ìfọkànbalẹ̀, follow doctor's advice. Get up from this damn thing and walk. So, fourth mi ni wípé mi Farouk, is this how we met? We? There's no we. You met me. You practically forced yourself on me. ọlọ́run ló mọ bí wo àtàwọn parents ṣe dàbí ọgbọ́n tẹ play pranks ẹ wọ ní sàlájì lára àfi the pros ẹ lé mi lórí. You got what you wanted. Fantastic. After all, this accident was a minor. And doctor ti sọ wípé this wheelchair thing is just for the meantime. And that is if you are willing. Stop, Farouk. Stop it. Enough of your nonsense. I can't sit here kó dẹ̀ máa insult àwọn parents me. <sighs> Farouk, I will never give up on your love. Never. Nisibai. She's nothing but a stalker. I cursed the day I took her home. Kaniko kì í ṣe orí oúnjẹ tó wà ní àti dá irú wèrè síta. Something will push you if you don't push. If you don't push, yeah. Something will drag you if you don't cry. Um, Lábísí kí ló tún ṣe ò tí ì múra tó ní gèlè ò tí ì wé time ti ń what's this. Um, church program òní pẹ́ bẹ̀rẹ̀ kò dẹ̀ dákọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn wa. mo wá nǹkan ni ẹ jọ̀ọ́ ẹ mọ̀ ọ́ dára pẹ́ débẹ̀ náà. ẹ ẹ wò ẹ má bínú àní pé ẹ bí mi ìdílé àti ṣetán mi ò kàn fẹ́ ká gbàgbé nǹkankan sílẹ̀ náà ni. iye ló ti ń ṣe látàárọ̀ jàre ní ìfẹ́ ká gbàgbé nǹkankan. ẹ wò ó fi máa gbé abẹ́dá mi wọ̀ sí à ń lọ nìyẹn o. And talking about your shirt, if I'm Yisha. Oh, no. Oh, help me one, help me one. Hello? Ah, o ti gbé gift yẹn dé venue. Ah, kini ni mo máa ṣe báyìí o? Kí ni mo máa ta ni mo ń lè wá bẹ́ẹ̀ mo ní kó bá mi gbé fún? Ah, déhùn mi ni ìbàdẹ́ ni kò bá mi gbé fún déhùn mi fàtà ẹ̀ ṣùgbọ́n kò mọ̀ máa ṣe makeup fáwọn èèyàn ni kò ní tètè dé pati mi ilé fi ṣe kọ́mítì inú pati mi ah madam ṣáde òde ní tí ọ̀hún ọ̀hún dẹ̀ ti sọ fún mi pé wọn ní makeup lẹ́yìn ẹ̀hẹ́ bá mi gbé fún kẹ́mi kọ́ dédé aago méje ló ti máa dé pati ó máa ti wà ńbẹ̀ báyìí it's eleven o'clock ó máa ti wà ńbẹ̀ báyìí sìn bá mi gbé fún tó bá ti wá gbé fún sọ fún pé kó bá mi lọ́kẹ̀ kó má wà fáwọn ọ̀rẹ́ ẹ̀ ní mo ní gift kó má wà fáwọn ọ̀rẹ́ ẹ̀ personal eh? ah, pictures. Kí ló dé? No, lórí ọ̀rọ̀ yìí náà? Ah, ah. Ṣé post ẹ̀? kí ló ń sọ yìí ká má post anything bíi ti báwo eh. èmi ti dé snapchat ah. mo ṣe wà mo yẹ wà báyìí sìn mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ kúrò ní instagram báyìí because mo ti débẹ̀ náà ah. ọ̀nà facebook ni mo wà báyìí kí n lọ post síbẹ̀. Eh, mo ẹ eh, bọ̀ tó fún mi ṣe bí mo sọ fún mi mo ní kí ẹ má post anything kí ni problem yìí gan-an mo ní mi ò fẹ́ trend ṣé ìnìkan lọ̀rẹ́ tí mo ní ni tí n bá fẹ́ trend gbogbo àwọn ọ̀rẹ́ mi ni máa pẹ́ kó lè post. kí ni social media ṣe fún ẹ jọ kí ló ṣe fún ẹ. ẹ jọ tó ṣé mo ṣe wẹ dùn. wọ́n ní mi ò fẹ́. you need to be calm today is your day. tó bá fẹ́ yín wọ́n ní ìyá ni mò ń pa mi ò post ẹ̀ o mọ̀ pé láyé ìsìn gan àwọn obìnrin gan tó bá lọ pati wọn kì í post picture lọ́jọ́ tó bá lọ sí pati wọ́n máa save ìdíjọ́ kejì ni. so wọn ń post ìjọ yẹn ìjọ mi lọ máa ń post bò mo ti save gbogbo ìdíjọ́ mi ti máa dín báyìí máa edit important mo fẹ́ bá a sọ anyway As your best lady, Please. I'll go with you. Ah, I beg your pardon. What did you just say? I mean, repeat yourself. Um, best lady, show God. Hey, John, jọ̀ọ́ torí Ọlọ́run ṣòṣì rock, baby. I ayé àwọn 1960s ló rò pàṣẹ wà mí come on news flash please this is the new century. ah best lady well no whatever let me save you my savior. Chicken song, of the right word to use. I mean, the appropriate word to use is chief bright men. mo sọ náà ọ̀rẹ́ mi ò mọ kọ́ ṣẹlẹ̀ tó fast ni mo kọ́kọ́ fẹ́ sọ nìyẹn bó ṣe wà kó mọ kọ́kọ́ àwa tá a já báyìí tá a mọ kọ́ àmọ́ ìgbàlódé làwa àwọn oṣù old school àpẹ. ó o dàbí àwọn tó chief breast best lady jọ wá sí mi. jálá máa gbé nǹkan mi. ọ̀rẹ́ gbé dání gbé dání kúrò lọ. bọ́sì bí bàjẹ́ àyà sẹ́wọ̀n ìdàrẹ́ àní kò sí ẹlẹ́nu ṣe snapchat ṣe snapchat. àmì àmì ìwọ náà ṣerú ẹ̀ fọmọ o ṣe sórí bó ṣe múnú wa dùn léni ọmọ amúnú wọn náà dùn èní kò ní jẹ́ ọjọ́ àbámọ̀ fún wa sórí ìgbéyàwó tí òun ṣe léni ìwọ àti ìyàwó ẹ ẹ máa lura yín gbogbo gbogbo ọlọ́run ní jẹ́ ká ní any reason láti regret pé ah kí ló dé ta ṣègbéyàwó ẹ ọmọ alálùbáríkà ọmọ rere lọ́lọ́mọ àfi sáàrin yín family àtún á pọ̀ sí because that is what I want ẹ ṣe ẹ ṣe ọlọ́run àpọ̀ ọ̀nà ni ṣé mọ́mí ẹ ah ó wà ń bí òun náà wà yíga láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ meanwhile ṣe mọ̀ kó máa ń pẹ́ lórí fóònù tí n bá ti gbé e fún tó bá ti kó ti ń pẹ́ jù káà má bàa pẹ́ débẹ̀ wà á kàn cut fún ọmọ létí ní ṣoṣo gbọ́ ẹ náà mi ò kọ́ nǹkan púpọ̀ ṣàṣà cut fún ọmọ dada. wò ah, ah. má dá bàbá ẹ lóhùn jàre olúwadé mi ládé akànjí mi wo hmm, omúnú hmm. mi dùn lẹ́yìn yìí mi nínú mi dùn jù bó ṣe mú orí mi wú ọmọ amórí ìwọ náà wò tó bá rí adúrú text messages tí mo ti receive all because of you hmm. ah wo ṣó wá rí o ọmọ yẹn Tamilọ́rẹ̀ o gbọ́dọ̀ tọ́jú ẹ̀ dáadáa gidi oh, torí bí bàbá ẹ̀ ṣe ń tọ́jú mi ni mo ṣe fẹ́ kó máa tọ́jú ẹ̀ and remember both parents are family friends so if you have any misunderstanding don't hesitate to tell me o ti gbọ́. o ti sọ yẹn fún o ti sọ fún ṣèkíà. bàbá ẹ̀ ti ń rújú pọ̀ ń bí ibà ẹ̀ we'll see you soon all right then. ìyá ṣó ti kọ́ ọ̀tàn ẹ̀ ẹ̀ kí ló ń ṣe ẹ́ ọ́ ló máa pẹ́ lórí fún òun dẹ̀ pẹ́ náà wọ́n ṣe kí ájà rẹ̀ kò jẹ́ ká lọ. Ah, kúnlé hmm? ọjọ́ náà rí bí àná hmm, táwa náà ṣègbéyàwó wa. Hmm, that's true that, that was thirty three years ago. yes yes, yes. yes just like yesterday. <laughs> Ah. yes yes. ìyá ṣe ah ẹ jọ̀ọ́ ẹ fún mi ní a minute. another minute. ẹ jọ̀ọ́ ẹ oh god god god god. sure you are doing the right thing? I honestly don't know myself. Mi ò mọ̀. Stop being panic. I feel your pain. Everything is going to be fine, okay? Thank you. Thank you so much. Something will drag you if you don't try. Something will make you run. No, no, me ò like it. Wọ́n yóò ní àwọn oldies máa like my boy? No, I want. tó àlàyé títí. No, àwọn attendant náà ṣe òun àtọ́mọ àìsílẹ̀ change to my one wa yẹn. wrong settings, I don't want to go there. I wan see I go I go have fun. Màá ti phone. fun gidi gan ni. Demilade! Màá ti ní fun Demilade drop that call! Drop it! I I call you back, I'll call you back. Demilade get the problem yẹn náà? Lọ́wọ́ wo kí ló fi jẹ́ kó. Kí ni problem yẹn náà? Ó yóò bá mi báyìí náà. Ṣé fọ́ọ̀ṣì club ni gẹ́yẹ̀ yẹn invite ẹ lọ? kí ni he. Tayo your wifi na baba. no be say you dey dress dey talk to Shola no no na I tell you wetin I dey talk on phone. Guy, eh? you have to be very very careful. Oshie? Don't forget, mm. tonight is your first night with your wife. Hmm. Kò dẹ̀ má gbàgbé o, ṣé wọn hmm. pé lu ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́jọ́ ń gbé? Kó tó di pa àwọn parent yín, wọ́n match make yín, wọ́n mú wá láti yín, wọ́n mú wá láti wọ́n jọ yín. Oh you have to be very very careful. Oṣù gan chief advice, I dey advice ẹ̀ mú wá jẹ́ ẹ̀sùn sọ̀rọ̀ fún ẹ sori láti bàbá tó ṣe matchmaking nílé ayé yìí yours is the is the best wá ṣọmọ pé o lọ́kì ni sori ọmọ tùmí nínú tó ń gbé kiri yẹn tó rò wípé òun ni the best ṣé o mọ̀ pé ọmọ yẹn sílé mama ni and you and I know she is a club girl ọmọ yẹn dẹ̀lélẹ̀ yìí ó jọ ọmọ kan tó lágídí kò ní respect fún elderly ones ṣé ọmọ tó fẹ́ fẹ́ yìí ní alẹ́ yìí ọ̀rẹ́ mi jọba mi fún tán a ó má dúdú ti àwa ọ̀rẹ́ ẹ̀. that's the point. badẹ́s. that's the point. mi mọ lórí ṣàgbákò yìí aṣiyan lẹ́yìn lọ́rẹ̀. a ní kò gbé e fún mi. fẹ́fẹ́ mi kò gbọ́ sọ́wọ́ tàbí yóò gbọ́ sọ́wọ́ tàbí. tó ṣe ní sàn fún ìlú wa. bẹ́ẹ̀ padà ó má ṣe mi kò ṣe wọ́n ní ṣe parọ́. ẹ jẹ́ bá jà. Tẹ́júmọ́lá, ó máa ní láti dúró dé mi bíbáyìí because nǹkan tí mo fẹ́ bá Démiládé sọ ọ̀rọ̀ àárín èmi àti ẹnìkan ni. Hmm? kò sí problem màá dúró díẹ̀ má pẹ́ o and be careful with your words okay. Tejumola I understand you very well No worry mo ní disappoint ara mi mo ò dé disappoint thank you mo fò ṣù. ó ti máa jẹ́ ilé ayé yìí. létí o ènìyàn ò lè dá ṣe ìwọ bá màmá mi ti wá láti wáyé bá a máa ní bẹ́ẹ̀ gangan la máa ṣe yí o ọtí fi hàn náà. wọ́n ṣọ́ ara wọ́n kó láṣẹ ti kú ṣe. come yes come in Wow. You look stunning. She's beautiful, she's lovely. She's beautiful, she's lovely. She's beautiful, hey guys, she's guys, lovely. Sorry. sorry. Uh, eh. um, please excuse us. Well, hello. Out! I say, listen. Take your time. Take your time, time Take your time. So, now what? Are you sure you want us to continue with this? As long as I am the groom, you remain my bride. Where is he? I've been waiting. He's not here. <sighs> <sighs> <sighs> kí ló dé tí kò sí bí she bí wọ́n sọ wípé wọ́n walking back at kàtà lọ́wọ́ àkìtì I've been waiting he's not here I'm still waiting. Ah! yeah, yeah. Something will push you if you don't push. If you don't push. Something will drag you if you don't drag. something will make you run if you don't run. kò sẹ́ni tó wà láyé títí rẹ̀ ò bá. scream me she scream me she scream me she scream me she. àpọ̀ àpọ̀ àpọ̀. Oh, oh, sorry guys. jẹ́ o. bó ti máa jẹ́ o. ilé ayé yìí o. ilé ayé yìí o. ọlọ́run ló ní dédé o. dédé. ènìyàn ò lè dá ṣe. ìwọ̀nba màmá ní tiwa. wá ti wáyé pa àmà rí. bẹ́ẹ̀ gangan la máa ṣe rí o. But if you're not careful ayé á darí ẹ lọ síbi tí ò yẹ. Skirmishi. Skirmishi. Skirmishi. Skirmishi. Àpò. Àpò. Àpò. Hello. I just ṣe kitchen here. Excuse me. What are you trying to do? Mo fẹ́ ọ̀dà fún oúnjẹ fún wa ni. After all, honeymoon wa ti bẹ̀rẹ̀. Oh, dang it. Honeymoon wa ti bẹ̀rẹ̀. Lọ́gbọ̀ yìí you're so dumb. Can't you sense element of matrimonial advice wọn wà ní àbò bẹ́ẹ̀ bèrè pé wọ́n fi máa ń nu àwọn marriage síkú yeah, yeah, yeah. Something will push you if you don't push. If you don't push, yeah. Something will drag you if you don't drag. Drag. Something will make you run if you don't run. Kò sẹ́ni tó wà láyé títí rẹ̀ ò bá. Hello. I am calling from room 205. Jọ ṣe kitchen yẹn? Yes, ma'am. Okay. Um, we need rice and chicken for breakfast but ma ọkọ yìí ti wá order fún oúnjẹ wọ́n dẹ̀ nípa àwọn fẹ́ sáàfin e fúnra wọn. ok then ẹ ṣe gan darí ẹ lọ síbi tí ò yẹ. Skirmishes. ṣe try ah no ẹ̀gan ni ẹ̀ try o ah àná yẹn yẹ wá nà ó ó yẹ orí bá tá ń fi lọ sọ́tún fi lọ sọ́sì ni àti àwọn tó wà ò lákẹ́nẹsẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ lọ́hùn ọlọ́run adéjẹ́ ah, ah, ká rere ń bẹ a máa rere ń bẹ. lest I forget ṣé àwọn GBPLC ṣé wọ́n ti sanwó-sàkáyà tó wà no one twenty million kò kò ìyẹn ò tó torí wọ́n ti san ok ah, because mo rò pé tọ́lá ti san yẹ kí accountant kò ti pè mí òkè ó ti sọ fún wọn ah, ó ti tán wá ẹ ó dàbẹ̀ ó dàbẹ̀ because ara ò fi ọjà jẹ wọ́n níyà right ẹ kò yẹ káwọn náà fowó jẹ wá níyà ọ̀rẹ́ ah, of course owó lásán àpàtúnṣe sọ́lá rí ìyá yìí ń kọ́. Ah, ok ẹ bá mi kí wọn àwa tiẹ̀ ti ní intention àti wá kí nírọ̀lẹ́ ìtẹ́lẹ̀ pé ká fún lẹ́yìn kẹ́kọ̀ọ́ sí ní gbogbo wàhálà náà yẹn. all right all right I'll talk to you later now. ọ̀yà ìyàwó really thank you. kó lè ṣe orí pé àìdíà wa yẹn ó work. àìdíà wo ni. Ah, ah. wípé káwọn mẹ́rin ọmọ méjèèjì kan fẹ́ra wọn nìyẹn. ọ̀ ẹ́. Work, work. kó wọ̀ náà nìyẹn. Ah. <laughs> o mọ̀ pé future wọn la build yẹn. how. nígbà tí ìwà àti bàbá ìyàwó ẹjọ́ ń ṣe business pọ̀. yes. èmi àti ìyá ìyàwó náà we are close friends. tó bá tiẹ̀ wá di ọjọ́ iwájú tí ẹ̀yin méjèèjì ń sìn tẹ́ bá rìtáyà táwa ìyá náà ta di ẹ̀yà ní igbá àwọn méjèèjì ló máa continue business. that's true that's true so ọ̀pẹ́ mi ò ti ẹ̀rọ gbogbo yẹn tẹ́lẹ̀ o. bó ṣe yẹ kó rí nìyẹn. at least eh, business yẹn ó di family business. àmówó lílọ síta mọ́. kò jù bẹ́ẹ̀ lọ. ó wà pa ó wà pa ó wà pa. ìgbà tí mo bẹ̀rẹ̀ sọ ń gbà yẹn sìn òun eh, sọ pé àwọn obìnrin á tún ti bẹ̀rẹ̀ nìyẹn. márùn bẹ́ẹ̀ yẹn nǹkan tèmi ń sá fún ni pé kó dàbí pé afọ́sùn wọn fẹ́ra wọn ṣùgbọ́n orúkọ bẹ́ẹ̀ ó dábẹ́ pé àwọn méjì love ara wọn eventually ẹbẹ ṣùgbọ́n tá a bá force wọn mi ò really like ẹ kó dàbí pa and dictate fún ọmọ orúkọ bẹ́ẹ̀. but eventually náà kò dàbí pé èèyàn choose fún no no no no it's okay. wọ́n ti like ara wọn láti lẹ̀ mm-hmm. so irú relationship bẹ́ẹ̀ yẹn ó máa ń work. God has been in control láti lẹ̀. láti lẹ̀. <laughs> <laughs> share but don't think it's this romantic dinner not call if you win me at all. Hmm. àti gbọ́ àmọ́ hmm. Stuck on you. Stuck with you. Stuck on you. I've got this feeling down deep in my soul that I just can't Guess I'm on my way. Needed a friend, and the way I feel, I it's I'll be with you today. Guess I'm on my way. Might be glad you stayed. Da da da da da da da. Okay. Kí ni ìyàwó? Ó ti jọ lórí láàpù. Kí ló ń ṣe níbi ìbàyìí láàpù tó? Ẹ bá mi bí. Mm. ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ la So it's mi sorry to my own observation leave, believe o a whole olori. i mean olórí inú ààfin ọba báyìí ló yẹ kó wà lórí bẹ́ẹ̀dì ọba kọjọ máa fara mi wọn wọn fara mi wọn. ẹ wo èèyàn rẹ mi marriage ò ní kí n má live life mi mm. bẹ́ẹ̀ ni àti wípé Démiládé tèmi akọni tèmi nìkan ọmọ oríjàjò ògùn hmm. ọmọ bínibíní ni wọ́n ń ṣe lóde ìbíní kó lójú sí kí hangouts pẹ̀lú ìyẹn ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ afẹ́fẹ́ marriage you know we are relocating to the US after our honeymoon so mo wò pé ó yẹ kí n fara mọ́ ìyẹn ọ̀rẹ́ mi. <laughs> my latest yankee babe. Oh, yeah baby o ṣe. orí mi ṣe me náà wọ́n yẹ ọ́. ṣáà máa bad, àdìgbò bá tó bá ti débẹ̀ o ṣe make sure tó check, pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọkùnrin náà dé. ẹ mọ̀ pé mi ò lè gbé yín láyéláyé ẹ̀yin ni kẹ́ make sure pé ẹ̀ ń check on me every now and then. of course we do that. Uh-uh. ẹ̀yin ọ̀rẹ́ mi mm-hmm. ẹ jẹ nǹkan tẹ́ bá fẹ́ ẹ mu nǹkan tẹ́ bá fẹ́ mu agbára Ọlọ́run ká. ọ̀rẹ́ mi ẹ ṣoríire ẹ ṣoríire lórí oúnjẹ ẹ jọ ṣọ́tọ́ ní tẹ́kẹ̀wé. èmi àgbẹ̀ lọ mi mo sọ fún yín. o sì máa ń ṣe kínní yẹn. àmọ́ ṣe mi ò lè ṣe mi ò lè ṣe. There you go. Let me help you. Stop struggling. Take. What's the point? After the honeymoon, uh-huh. me and Gemma locate to America. Really? Yeah. Oh, that's a relief. It's all right. Anything for you? But um, I'm a madam ńkọ́. You look at me, auntie. You look at me, madam? Kò tó bá àwọn kò I mean, listen, you are my priority. You're my concern. So, kò tó bá anybody kò fi I'm, I'm not bothered about it. It's your night. Okay? Okay. Okay, um, now. Ibn Masunale. Can I ask you a question? Yeah. Why do you think I got you a room in the same hotel? Mm. That's because you are my preferable. <sighs> and you are, and will always be my available. Now set your conscience deeply and give me a very honest answer. Bó fẹ́ kí tẹ́lẹ̀? My place, of course. As your lordship places. <laughs> I trust you. Consider your request granted. <sighs> Okay. You sure have a way of getting me all the time. I need to find a way to get out of that trap or strap or whatever it is. <laughs> You got the car, and I have the key. Then you have to ignite the car yeah. before I drive, and I have to drive you crazy. <laughs> That's why you love me, right? Yeah. Uh huh. Um. Hey, babes. Mm I have to leave now. It's your map, you know. Yahoo, I envy you. Even you. tó yẹ kí wọ́n máa sọ wípé ilẹ̀ ti ṣú tòótọ́ àbọ̀wá bá lọ rẹ̀ kò sí wàhálà ẹjọ́ torí ọlọ́run sí kò ṣe wípé ẹ fẹ́ lọ sí ọ̀dọ̀ kan yín bí ẹ fẹ́ lọ dáná àbí nǹkan ẹ ṣe ọkàn náà tó kí ló dé. mo dáná fọkọ mi mi ò dáná fọkọ mi ìyàwó gidi ò gbọ́dọ̀ máa pẹ́ délé àti wípé ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán o ẹni abíire kan kì í rìn dé o. ẹjọ́ ẹ̀kọ́ ṣé torí pé ìwọ ti má rí àwọn ò tí ì má rí ìyẹn ló fi wá sọ àwa di night crawlers ní hpn sí wàhálà. gbọ́ tèmi ṣé ni mo ní kó má gbà fún ìkànnà àwọn boys tó máa ń lé ẹ̀kẹ́ mo ní kó má gbà fún wọn. ọmọ ìkẹ́ẹ̀tì mi ṣá. jẹ́ kí orí ẹ̀ máa pé má máa sọ wa ṣùgbọ́n kò sẹ́ni tó kó bá ń bí ṣùgbọ́n jẹ́ kó máa lọlé lọ bọ́pọ̀ ẹ̀ tó bá nílẹ̀ ti ṣú ilẹ̀ ti ṣú náà ni ṣùgbọ́n ìwọ náà dìde lẹ́rọ̀ kó máa lọ. mo ti lọ ìjọba ìjọba ìjọba You know, I I don't know what I'm doing without you, Because you are my sunshine. I'm blushing. Baby, you don't need to blush. You are my preferable. <sighs> And you are my available. wo nǹkan tí mo rà guess ta ló lélẹ̀. Hmm, bóyá o fẹ́ máa lo wallet ọkùnrin. Ah, ah. whatever this is for daddy oh. this is my daddy's wallet it looks so pretty you fine gan. Hmm. Dádì náà ló máa ní. Dádì báwo? This is for Larry. Larry. Mm. Oh, who is Larry? Oh, I didn't tell you. Mm-mm. Larry is my newest coach. The new boo-boo's spoiling me really silly. Ah. What, But Amy. Yes. Ìjọ́ wo lo bẹ̀rẹ̀ sí náwó fọkùnrin? Bébì, hmm? o ò mọ tó ṣe ń lọ ní gbòòrò ayé. O ò mọ bó ṣe ń lọ Sherry, you can use just the penny to get hundred. Mm. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣùgbọ́n nǹkan tí mo rọra rà tó rọra rí kékeré yìí ó yẹ wà kò ju two hundred and fifty dollars lọ àwọn tí mo fi get ṣùfẹ́ mọ̀ ó ti wà ní ó ń mi báyìí ṣé kí n sọ I'm using this to get a visa. gbọ́ tèmi. bẹ́ẹ̀ ni mo sọ fún ah. ẹ. <laughs> business ló ń ṣe ń gbà yẹn ah. <laughs> business. Ah, ọ̀rẹ́ mi. ó ti dáa tó bá ti jẹ́ visa ni kò sí wa kí ni ẹ. baby hmm? look is here. tani Oh, you believe. tani Balkis. Ah, ah wo wo wo. Oh, Balkis Ah. òun ni o. Ah, ah, mo right now this is Balkis. Balkis. Balkis. look at you. okay okay okay. I'm happy to see you guys. We're happy too. Oh, me. yes. me, you guys are not looking Thank bad. You. you guys are not looking bad too now. Thank you. Ah, Tammy, láti jó e tí mo ṣe fi é sínú ló ṣiṣẹ́ wa ṣé o fẹ́ sanra rárá ni. ṣùgbọ́n ẹ ti sanra ni nígbà táwọn tó sanra gan tó máa bọ́ ṣe máa slim ah, ah. down. ṣé o bú mi ni. mo bú ẹ ọ̀rẹ́ mi. Ah. <laughs> Farouk a ti mọ̀ pé bí ìgbín Farouk bá ṣe fà kíkara ohun Balkisu máa tẹ̀lé. exactly ò parọ́ ọ̀rẹ́ mi ṣé bẹ́ẹ̀ ṣe rí wọ̀nyí they are all looking loved up and mm. everything and to me o oh, it's like you guys are married. Uh, no no no no no no <laughs> we are not we are still preparing. Not yet. Not yet. Àṣẹ̀ṣẹ̀ ń <laughs> ṣe pàdé. Mm, preparation. Ah, ah. yo. Àmín àmín. Tell me, ṣé ìwọ ti marry ni? Same. My baby is cool. <laughs> I'm happy for you. you. baby, she's married. <laughs> Yeah, congratulations. uh, <laughs> so, um, married woman. Mm-hmm. Ẹ jọ̀ọ́, ṣáà lè gba nọ́mbà yín tó bá máa fún ẹ <laughs> ojú tó ṣàti mọ ni rí kò lè lóhùn ò mọ ni mọ. Ah, easy easy easy easy ẹ rọra ẹ baby, ẹ pẹ̀lẹ́. àbí ẹ bíbí di <laughs> holding you tight you know. <laughs> má fún ẹ nọ́mbà mi má tún sún ẹ fún. Hmm, Good afternoon, madam. Good afternoon, sir. Yeah, actually, I'm here to see a lady, Tammy. She's slim, tall. She just wedded, and I'm sure she's having a honeymoon here. Uh, oh. Hi. I'm, That's my wife you just asked off. Oh. Mm. mm. <coughs> actually, um, we spoke yesterday, and um, I told her I'll be coming around. So she's very much aware of my presence here. Um, you can call her on the phone. Tell her to come downstairs and meet you here. <sighs> Um, okay. Uh, thank you very much. Um, you, please tell your electrician to come fix the bulb in my restaurant. Okay, sir. I will do that, sir. Okay. <sighs> <sighs> Uh okay, I, I, I'll just. Better. Oh, thank you very much. Yeah. my sweet baby. So here we are. Easy. Thank you. So don't have a taste. Is it alcoholic? No, no, no, no, no, no. It's not. It's not. It's not. It's not. Sorry. So um, baby, I'm here for you. I love you so much. My mum, you're ìyẹn gómìnà wọn ló yẹ kí n fi ṣaya but alájà àti alájà they impose someone on me. What about Balkis? She's my friend. Yes. She was your friend, not until she betrayed you. See, I don't even know she got to convince her parents tó fi wá bẹ alájà àti alájà tó fi impose ẹlẹ́mi lórí know fully well that as a Muslim Quran is against me going against my parents. See, baby, you the one I love. You the one I want to be with. Regardless of anything. Baby, give me the whole because I love you so much. But you know, your parents and Balki's parents are friends. And I don't... Eh. can we just leave them aside? You and I. Hmm? You and I. Can you give me something? Uh, what is it? <laughs> Oh, uh, anything? Okay, so what do we have here? Okay. Mm. Yeah. You like it? Twenty minutes past ten PM. Kúnlé, Oh, ti sùn So you nǹkan tí mo ń bá ẹ sọ nìyẹn? Nǹkan tí mo bí Look, I am so tired. Me right here, Jovai tó bá dọ̀la let me say anything. ó wọ wèrè ni ayé ìsìn mo ń bá ẹ sọ̀rọ̀ mi bí kí n bá ẹ sọ láàrin you are telling me you are tired you are there for me to stand in front of me and tell me no no ṣe ni tired why would you be tired táwọn ọmọ òṣì náà tó lọ fara ẹsẹ látàrọ. ní ìjẹta ò sọ̀rọ̀ so why is today different kí ni ìyàtọ̀ láàrin ẹni àtànà. ó jẹ́ jẹ́wọ́ àrùn ẹ̀ ká lè mọ̀rú àdúrà tàbí ẹgbà sí. àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn olóṣèlú. Démiládé má ní mi lára o ó jọ iye èmi àti ẹni. ẹ tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó ayọ̀ ọkọ tó bá yé mi àti ẹkọ even na that ayé ayé sọ́kùn tó tó tó tó tó tó that where where where I am in my presence when I'm here. I want more Zeus. More I want more Zeus. More Zeus. More Ọlọ́run ló yẹ o, ó ti You gotta get up. You gotta get up and make a move. Cause the world will never see you till you do. Ẹ káàárọ̀ sà. Báwo ni náà ti No, they don't really care what you're going through. So you gotta show them, baby. You gotta show them the real you. You gotta give them what you've got. No, don't let them say what you're not, cause you are strong. Eh? You are wise. Thank you. Thank you. Oh. Your Majesty. This flower is as beautiful as you are. Please have it. Thank you. Oh, I love it. And I must say you look ravishing. Without pleasure. Something will push you if you don't push. Something will drag you mm-hmm. if you don't drag. drag. I've been waiting for you. Something will make you run if you don't run. Mm-hmm kò sẹ́ni tó wà láyé títí rẹ̀ ò bá You just keep saying your clothes. Where are you? Okay. Babe, you're around already. Doesn't it work? sọ tiwa ẹ jẹ́ àsọ tí oh, wọ́n. nínú ìlú ìgbàgbére kọ́ńtẹ́sì máa ń gbàgbé lórí sábẹ̀ ìgbàsọ ọmọ àbúrò wọ́n jẹ́ ìfarabalẹ̀ wọ́n kọ́mẹ̀ntì mọ́ bọ̀ kó sọ. Ah, ó láìkì èké ṣé wọ́n fi ṣe é eh, wá jókòó sórí instablog láti àárọ̀ títí dalẹ́ torí instablog náà mo ṣe ń pariwo ẹnu ilé tó gbóhùn mi ojú kò sí ìbàyò ń tẹ fóònù ẹ eh, amọ̀ yín o i have died i want me uh, popcorn uh, somebody should wake me up i've reached my bus stop comment section Let máa be. No, mo inú lè kọ́ fà báwo lè débi ta ló gbé débi. tèmi ládé ló gbé mi dé. inú yóò ṣe tèmi ládé ṣe máa gbé ẹ wá bí. ẹ eh, kí tí mo máa parọ́ lórí ẹ̀ mi ló gbé mi dé. ẹjọ ẹjọ kiri Ọlọ́run ẹ wá ọ. kó ṣe tèmi ládé mo rí ń tàn bá mi sọ fún nǹkan tí mo sọ fún tó nírọ̀ ni mo ń pa nìyẹn o. ọ̀rẹ́ mi mo rí Démiládé níta. sọ Démiládé ló dé eh, báwo ló ṣe ṣe sọ pé mi jẹun tó yọ náà. ó mà ṣẹlẹ̀ pé. You know, baby, what? let me open the car for you. Okay. Yeah. All right, come in, come in, baby. What is wrong with you? What is the meaning of this? Oh, baby. Yes. Can't you see that guy is cute? Like Shut he's up. hot. Oh, but he's cute. Shut up. Shut up and get in the car. Okay. Come on. Come on. Get in the car for crying out loud. Get inside the car. Get inside. Let's go. What you mean You want? Get in the car. Let's go. Let's leave here now. Get, get in the car now. What's up with you now? Get, get in the car. She's fine, thank you. She's fine. What's the problem to? You're just touching everywhere. Um, let, let me just get it off for you. Okay. Okay. Uh, come here. Come on. Get inside here. Get inside here. Get inside here. Get inside here. Sit down. Sit down. skill nations. Àpọ̀ àpọ̀ àpọ̀ àpọ̀. Ọ̀rọ̀ mi ò yé o, ó ti máa jẹ́ o. Ilé ayé yìí o, ọ̀rọ̀ mi ò lè tètè o. Ènìyàn ò lè dá ṣe, inú bàbá bàbá mi ti. You're sorry? Yes, I am. Really? I'm sorry, Mapina. Oh, after you ignored me in public, most especially and painfully, Niwaju Yahweh. No, no, please, please. Don't, don't, don't go there. Don't call that bitch my wife. She's not my wife. As far as I'm concerned, you're all I have. You're, you're my wife, you're my world, you're my everything. I do like that. She, she just... Fine. Fine. But oh no, fair now. Eh? Right in my presence with then sing praise of another man. You were accolades on him like I'm lesser than a man. That wasn't fair now. It's not nice. But honestly, yeah. Tọ́mọ ẹni bá dà ká wí. Tọ́mọ ẹni bá dà ká sọ. Ìyàwó bàbá wo mójú lọ sọ́jà mi. That guy is. Ah, uh, So kí ni gbogbo lè náà kí ni gbogbo lè kí ni gbogbo now? Can you say ṣẹlẹ̀ ah mo dẹ̀ kúlẹ̀ mò be bẹ̀rẹ̀ lórí nǹkan tó ṣe lẹ́ẹ̀kan tó tó ṣe wájú mi gé why do my parents are telling me another man is one man is hot what's meaning of that now and the new ex is begging you and you have the effort to stand in front of me to tell me that another man is hot and you trying to make me feel like I'm not. Mm. Baby, I love you. Could dé sí nǹkan kan I mean nothing at all tó yawa. <laughs> not even a hot guy. Are you sure? Yeah. ilé ayé not careful ayé adarí ẹ lọ síbi tí ò yẹ Jesus, quer me, Jesus, quer me, Jesus. to believe in yourself. Whatever you do, just have a positive mind. Ah. Really? Do you think I am stupid? Okay, what happened to me from your mother bush? Don't share me. Anything ju ara ẹ wò kó tó fi ju ọmọ ẹlòmíì. Ṣé wọ́n lè dùn wọ́n? Nílade, mo Me, obìnrin mi sínú ọ̀tá tí a ti ṣe honeymoon. Ṣé ò bẹ̀rù Ọlọ́run? Ó fi mí sílẹ̀ bí I was fúnra rẹ̀ gbé oúnjẹ lọ fún un. ṣé o pé mi ò mọ pé ọ̀tọ̀ kí òyìnbó máa wà bí wọ́n ṣe mí sílẹ̀ gbà èmi nìkan. máa kọjá nínú hòtẹ́ẹ̀lì àwọn èèyàn máa fi mí rẹ́rìn-ín. wọ́n rí ẹ̀ wọ́n rí gbogbo orí burúkú tó ń ṣe wọ́n rí gbogbo òṣì tó ń ṣe Hello, ma. Hello, ma ẹ àlàáfíà làwọn wà àádúpẹ́ o ṣàlàáfíà lẹ́yìn náà wà yes ma ó wà ń bì ó wà ń bì ààyè mo mo ń tọ́jú ẹ̀ mo ń tọ́jú ẹ̀ bí dádì ṣe máa ń tọ́jú ẹ̀yin náà mo ń tọ́jú ẹ̀ gan-an tẹ bá rí within this ó mà ti change gan-an bẹ́ẹ̀ ni mà ẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ ó dàn fún mi. Hello, ma. Ma. À ń kọ́kọ́ ṣe mí bẹ́ẹ̀ ni ẹ̀ ń wò pé mo lose voice mi ọmọ yín ni ò mọ́ mi ó ti fẹ́ pa mí bẹ́ẹ̀ ni mà bí ká lóyún lẹ́nì ká bí wọn lọ́la ni <laughs> bẹ́ẹ̀ ni ariwo ni o hmm, tó bá ṣe ń palẹ̀ mí náà àwọn apàtẹ mi kì í ṣe ti jẹ́ o baby baby Dẹ́miládé Tamilọ́rẹ́ <laughs> eh, bẹ́ẹ̀ ló ń dádì náà ṣe rí ó bá ń lé ni ó bá ń lé ni ok a máa pè yín lọ́la ma yes ma. ẹ ṣe ma i love you too ma ẹ ṣe bá sọ ok wọn ò bẹ́ẹ̀ sọ. Kérésì Kérésì Kérésì. Come in, the door is open. Akpọ̀ Akpọ̀ fàrọ̀gùnkè ọ̀gá nílé. wọ́n mú pé kí n tó wà bọ̀ yẹn fáàpù òun gan ló sọ pé kí n máa bọ̀ ní mo rò pé wọ́n sọ pé ó ti máa rí mi. If truly you are married and you have respect for your husband mo rò pé ó yẹ kó ti gbàgbé nípa Farouk ni at least if not for our friendship ó yẹ kó tẹ̀ respect ọkọ ẹ̀ díẹ̀. ah hmm. friendship who is talking do you even know anything they call friendship you don't because tó bá mọ nǹkan tó ń pè ní friendship ni o ò ní jókòó síbí báyìí kó jẹ́ ìyàwó Farouk bẹ́ẹ̀ ni you betrayed me Balkis. tell me stop ease kí ló ń sọ lẹ́nu yìí ṣebí àwọn òbí Farouk ni wọ́n fà mí lé Farouk lọ́wọ́ nítorí pé a jọ ń sin ẹ̀sìn kan náà ṣé o mọ̀ wípé òbí mi àti òbí Farouk ọ̀rẹ́ làwọn méjèèjì ni yẹ́ pàápàá ẹ̀sìn tí mò ń sìn kò fààyè gbà mí láti kọ̀rọ̀ sáwọn òbí mi lẹ́nu bẹ́ẹ̀ dẹ̀ ni ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó múyàn ṣebí ìfẹ́ ìjìnlẹ̀ tí èmi àti Farouk ní síra wa ló sọ mí di ara báyìí. what's your problem kí ló what exactly is your problem. mi ò lè bá wọn píkṣọ ìgbẹ́lẹ̀. really Bakis give me those pictures. Farouk para ẹ that you dẹ mo wà ok ìwọ ńkọ́ i'm fine mo wà mo wà iṣẹ́ wà ok and you fine fine no no no no mo lè dé ń tàn mí yìí o bìṣà no no no ọ̀rọ̀ jẹ́ kí n pẹ́ padà jọ́ ń tọrọ ọ̀rọ̀ bye. You better check out room 206. Sir? You heard me, you're deaf. I am checking out room 206. Ṣùgbọ́n yìí kọ́ lẹ̀ wá ń bẹ́ sà. À ń gbọ́ bóyá bá mi sọ̀rọ̀ èmi ni mo gbà àti orúkọ mi listen mo ní every right láti check out room yẹn orúkọ orúkọ mi ni wọ́n fi gbà so I have every right to check out the room if you wanna keep it fine but know that the payment is no longer my headache is that you pay or she pays. I can see clearly now the rain is gone. hey. No. Yeah. Yeah. No, no, not there. Yeah. Yeah. No. This place. Babe. Faruk. Faruk. Faruk. Faruk. tó ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti lè rìn àmọ́ ẹ̀rù ló ń bà mí láti sọ fún ẹ kó má lọ lé mi dànù. Farouk, I'm sorry. I'm just trying to save my home. No, no, no, no. It's okay. I'm sorry too. For treating you as if you are nobody. I'm sorry. And I love you. I love you too. I love you too. Sorry. Ilé ayé yìí. Ilé ayé. Hello, give me my ring. Give me my ring. What ring? What ring? Wèrè wèrè òmùrè lọ́wọ́ mi. Òmùrè ìgbà láti lé yín ni. Wọ́n my wà Let me Bámi kọ́ ìgbìjọ́. I'm going. You don't have that machine. nítòótọ́ nígbà tí mo pàdé ẹ kò sí ìfẹ́ lára wa. couple I know a couple of times I made you sad. Mahu mati bayi ni jelok walau Nothing will push you if you don't push. If you don't push. Yeah. Something will drag you if you don't drag. drag. Something will make you run if you don't run. Cause any tó a lie, it's a bá kiri